aláṣàrùfù. I'm a married woman. Mo ti bí ọmọ, mo ní ọkọ lé. Pẹ̀lẹ́ o, is Foolish Woman. Kí ni mo ń gbọ́ yẹn? Aláṣọ funfun. Aláṣọ funfun. Aláṣọ funfun kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó ń tẹ̀lé mi káàkiri? Ah, kí ló kọ́ mi pẹ̀lú ọ̀rọ̀ aláṣọ funfun báyìí? Mami. At least o ṣáà disturb ìfẹ́ tó wà láàrin mi àti ẹ̀ náà. Nǹkan tó ń ṣe sírò ẹ̀ wà náà. Bí kí Ṣé o ti gbàgbé mi? Give me. With the green grass, yo, with the green roof, yo, with the green tree. Who be this? Ṣé rí wọ? Ṣé yẹ làbí orógun àṣàrò yìí? Ah! Ṣé pé o láìkí obìnrin? Ah, ṣé bẹ́ẹ̀ yàn ni mí? Mo lẹ́jẹ̀ lára mi. Ìyẹn ni pé wọn náà lè kọnu sóbìnrin kò fẹ́ fóbìnrin mú ìwà. So many people mọ̀ pé I'm a married woman. Oh. Now mi mọ̀ pé ẹ̀yìn lọ́kọ Doyin. ó kàn jẹ́ pé àwọn obìnrin ṣá a lè ṣe ká má ṣe yamayama tí wọ́n lóko tó da báyìí tó dùn rí mọ́yàn tó lówó tó ga tó fàìn tó ṣe bímọ jọ ó wá tẹ̀lé ọmọ jákujáku kiri lórí campus. tókẹ́ ìka tókẹ́. Coming soon on Yorubawood.